Bukhari àti sọ́yìn Muslim eléyìí ni ètò wa ètò àdínú yóò sọ èyí tí àwọn ṣéèkó wa àwọn Ustaz Abdul Fattah Al-Sarumi tí wọ́n ń darí tí ń jẹ́tò yìí gbogbo ọjọ́ ìjọba gbogbo ọjọ́ Friday nírọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀yìn kanada albarika Royal FM 95.1 nílùú Ìlọrin ní Kwara State gbogbo ohun tí bá rú wa lójú nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣéèkó wa Abdul Fattah Al-Sarumi sórí ago wọ̀nyí zero eight one zero three three five one five four nine lẹ́ẹ̀kan sí zero eight one zero three three five one five four nine جزاكم الله خيرا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ملنا من يأده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لين باتي أدى وقف الله وبا أطرى الصلاة فوق النبي ومحمد صلى الله عليه وآله وسلم أغواتي أوانيلي تي أنبيتو الدين يسر وانياكي قلوبوا السلام عليكم ورحمة الله وبركاته ọ̀rọ̀ nípa ìpalẹ̀mọ́ fún Ramadan òun náà ni mo ń bábọ̀ láti ìjẹ́ ìjọ so dandan ni kí mùsùlùmí kó ní ìpalẹ̀mọ́ fún oṣù Ramadan torí pé kí ni orí láńlá tí èèyàn ò lè ríru rẹ̀ níbòmíì náà ni ọlọ́wọ́ bá fi sínú oṣù rọ̀mùbọ́ọ̀nù yìí al-imam ibn rajab al-hanbali zainuddin abdulrahman bin ahmed bin rajab alayhi rahmatullah so wọ́n ṣàlàyé nípa bó ṣe yẹ kí èèyàn rí fún ramadan wọ́n ní bulugu shahri ramadan wa siyamuhu ni'matun azima wọ́n ní ṣe rí ramadan kó báyà láyé kí èèyàn tún lè gbàwẹ̀ nínú oṣù náà ìkẹ́lá ńlá ni fún mùsùlùmí o ó mì pé apọ̀lọ̀ máa palẹ̀ mọ́ ẹ̀mí wa kalẹ̀ ipe oṣù tí ń bọ̀ wá yìí yẹn ni pé ramadan tí ó ń bọ̀ wá ìkẹ́ ọlọ́run ńláńlá náà ni a fẹ́ rí náà la fẹ́ pàdé nínú Ramadan náà ala man qaddarahu Allahu alayhi fẹ́ni tí ọlọ́run bá fún ní agbára àwọn ala man qaddarahu Allahu alayhi ẹni tí ọlọ́run bá fún lágbára kó lè gbàwẹ̀ náà Al-Imam Rajab wọ́n wá fẹ́ mú ẹ̀rí wá pé ìdí táwọn fi pe ọ̀rọ̀ yẹn ní táwọn fi sọ pé kí rọmọbọ́ọ̀nù báyàn láyé kí ó ṣe rọmọbọ́ọ̀nù gbà tó táwọn ní ìkẹ́lá ńlá ni tí wọ́n fẹ́ mú ẹ̀rí wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní àwọn ọ̀rẹ́ mẹ́ta kan bẹ̀ láyé anabi sallallahu alayhi wa àwọn ènìyàn istashhada isnani minihum àwọn méjì àwọn kú ojú ogun ẹ̀sìn táǹpẹ̀ ní ikú shahid ẹni pé ikú oríire tí yẹn máa ń kú tí yẹn bá nu ọlọ́wọ́ bá pàdé ẹni pé tí yẹn jagun ẹ̀sìn tó wá kú síbẹ̀ àwọn méjì kú ó wá ṣẹ́kù ẹnìkan láyé àwọn gbàtẹ́ nìkan yẹn ń kú náà ń bẹ́ ni fún ta asálẹ̀ so àìlà orí bẹ́ẹ̀dì ló ń wá kú sí ní tiẹ̀ ẹni pé ó ó sì kú sí orí sick bed ìgbà tó kú sí ké sórí bẹ́ẹ̀dì tó mi pé àwọn èèyàn ti nígbàgbọ́ pé kò nírú ọlá tí àwọn méjì tán kú sójú ogun yẹn ní fẹ́rú iye fi náwó àwọn èèyàn bá rí lójú oorun sáàbẹ̀ ọ̀nlẹ́hùnmá wọ́n rí pé àgbàtán lálàá wọ́n rí pé òun tó jẹ́lẹ̀ kẹta yẹn ó lọ́lá ju àwọn mẹ́ta àwọn méjì yòókù lọ. ẹni pé ipò tó wà ó ga so ìgbà tí àwọn tí wọ́n rí rọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n bá wá sọ fún ànábì sallallahu wasallam rasulullah sallallahu alaihi wasallam sọ̀rọ̀ yẹn fún ànábì so ibi mo fẹ́ yọ kíní kan jáde ẹ̀rí pa àwọn ènìyàn lálàá ìgbà tí wọ́n wọ́n bá ànábì sallallahu alaihi wasallam ànábì tí àfáàmù rẹ̀ pé ah, irú àwọn àlá yẹn àlá tí yẹn gbọdọ̀ ní iyèméjì rẹ̀ ni tó àkọ́kọ́ náà sọ̀hábà ni sọ̀hábà ni gbogbo àwọn yòókù yẹn náà ṣùgbọ́n tí wọ́n dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó ń sọ̀rọ̀ yìí fún ànábì ni pé hmm, bó ṣe rí náà nìyẹn ànábì wa fẹ́ jẹ́ yí wọn ní tí ẹnìyẹn fi jù wọn lọ ànábì ni alaysa salla ba'dahuma kadha wa kadha salatan àá wa adraka ramadana fasamahu ànábì ní ṣe bí rọmọdọ́nù bá aláyé lẹ́yìn ìgbà táwọn èèyàn ti kú tán òun tó rí rọmọdọ́nù gbà tún gba rọmọdọ́nù gba rọmọdọ́nù ànábì wa ní fọwọ́láwí nọ́ọ̀sì ìdíyẹ́dí hì ìnà bẹ̀yìnà ọmọ àlà ẹ̀bùhàdàmì bẹ́yìnà sẹ́mà ìwọ̀n ọ̀rọ̀ ànábì ní ṣe rí èyí tó ń gba rọmọdọ́nù lẹ́yìn àwọn ẹni yẹn kí wàláhì ìjìnà tí ń bẹ láàrin wọn ó tó sánmà sílẹ̀ lẹ̀ kí ni mo fẹ́ ni pé kí ọlọ́run kó fún yàn ní àǹfààní láti pé rọmọdọ́nà báyàn láyé kí n ó sì rí rọmọdọ́nà yẹn gbà á orin ńláńlá ni wà níbi ni ó tó láàrin sánmà sí lẹ́lẹ̀ ní tí yóò fi ju ẹni tí rọmọdọ́nà bá bá láyé lọ àbẹ́ni tí rọmọdọ́nà bá láyé tí ó gbà tó ibi láti mọ̀ pé gbogbo mùsùlùmí tí ó ń bẹ ní ìṣẹ̀mí ayé tí ọ̀làlàáfíà tí nǹkan kan ò sí ọpọlọ rẹ̀ tó wá ń sọ pé ò ní gbàwẹ̀ tó ń sọ pé ò ní gbàwẹ̀ ó sàkúnlé ó wà síbi tó ti rí oúnjẹ jẹ torí eléyìí ṣètọ́nù ńláńlá náà ní ń báyà káàkiri ọ̀hún èṣù gidi ní ń dààmú yẹn sòkòrò àwọn tí kìí ṣe mùsùlùmí a sì mọ òwúrọ̀ pàwọn náà fẹ́ gbà àmọ́ kò ṣeé ṣe kátówá ní ìwọ́n tó jẹ́ mùsùlùmí so ẹni yẹn orí ńláńlá náà ni ẹnìyẹn ní ní jẹ́ kó bọ́ fún òun so kátìfìlẹ́mà pàtàkì oṣù yìí alhassan albasori yẹn ni kò sọ̀rọ̀ mọ̀bọ́n tí à ń wò tí ń wò wá káàmù bá wọn tí wọ́n ń jí àwọn aṣáájú wa ní ẹ̀sìn mọ́ṣẹ́ pàtàkì rẹ̀ tó wọ́n ní inna Allaha ja'ala ramadana midmaran li khalqihi alhassan albasori ó ní ọlọ́run ṣe Ramadan ó dà gẹ́gẹ́ bí field field lè khalqihi fáwọn ẹ̀dá rẹ̀ fáwọn ọmọ ènìyàn yastabiquna fihi ila maradatihi ìyẹn mú ti competition ni pé màá rí jù yọnu ọlọ́run ọba ìyẹn rí jù ọlọ́run ó rí so ní Ramadan yẹn tí mo ti competition yọnu ọlọ́run ọba yẹ̀rì throughout gbogbo Ramadan yọnu ọlọ́run ọba ni yóò wà máa ṣe competition mùsùlùmí ọmọ ṣe competition níbẹ̀ ni alhassan basari alayhi rahmatullah ó ní fasabaqa qawmun fafazu ọláwọn kan wá ṣe competition yìí wọ́n sálápá ń tètè lórí pé iṣẹ́ rẹ̀ wọ́n ti padà jèrè wa takhallafa akharun àwọn kan tìdí wọ́n ń ṣá wọ́n ṣe competition ṣe orí padà sófò ní ọlọ́nkọ́ mọ́jẹ́ ká sófò so wọ́n ni falajab minala'ibi dọ́hik alhassan basar ní pé àwọn ọmọ ìyá nílẹ́nu fẹ́ tó ṣe pé òun ṣeré ní ẹ̀rin ní rin bí arìndìn eré ní ṣe bí apọ̀dà nínú Ramadan fíìmù ní ń wò bí afọ́nú ṣẹ̀tẹ̀rí lásìkò yìí ọ̀nà tí òfin ní rí dáadáa ṣe pọ̀ àti kí mùsùlùmí kọ́ ya jára rẹ̀ gbọ́ àwọn tó ní android phone rí ní android phone facebook kúlà whatsapp oríṣiríṣi youtube tí ọba rọra yóò ti parẹ́ spiritually ẹni pé ní èèyàn parẹ́ ní ẹ̀mí kí ni pé ìparẹ́ ara kí ni pé ó kú ẹ̀mí ó sì kú ní àsìkò tó ṣe yẹ kí èèyàn yé tó náà ni Al-Hasan al-Basri ó ní wọ́n mẹ́lẹ́ ènìyàn múra o fala ajabu min al-la'ib ó ṣe nílé mọ̀fẹ́ tó ṣe pé eré lòun ń ṣe ad tó ń rẹ́rin kí fil yawmi alladhi yafuzu ní ìjọ tó ṣe pé lásìkò tó ṣe pé àwọn ẹni rẹ̀ kan ń jèrè èèyàn ń jèrè wọ́n ń ṣoríire wọ́n wá ń bá pàlàpàlà káàkiri ọ̀yẹ́ sọ̀rọ̀ fi ilmọ́bùtò ìlú tó yípa àwọn oníbàjẹ́ ń ṣòfò kọ́lọ́wọ́n bá kọ́ mọ̀ jẹ́ kí allahumma amin anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn tó ń jẹ́ àwọn ẹni ń fi anabi sallallahu alayhi wa sallam ṣe níbi gbogbo nǹkan tábà ń sọ̀rọ̀ rọmọbọ́ọ̀nù yìí náà nìsín táwọn ṣàlàyé nípa rẹ̀ pé báwo ni á ṣèṣe níbẹ̀ so anabi sallallahu alayhi wa sallam òun náà lágbè sí iwájú wa ládẹ̀ máa wò tí bá anabi ṣe máa ń ṣe lélẹ́yìí so àwọn tó ń jẹ́ àwọn ẹni rẹ̀ àwọn sálàfù salih àwọn rí Ramadan gẹ́gẹ́ bí wọ́rọ̀ṣà gẹ́gẹ́ bí workshop al ẹni pé ẹni workshop ńláńlá ẹni pé bí kọ́ọ̀sì ńláńlá kan tó yẹ kí gbogbo àgbáyé náà ni ọlọ́wọ́ àtẹ́ǹdì rẹ̀ tó ti pé òǹkálukú ni ó mọ̀ ṣojú kòkòrò pé èmi náà fẹ́ mo fẹ́ apply mo fẹ́ attend mo fẹ́ èmi fẹ́ lọ sí workshop yìí so ó wà kọ́ńbẹ̀ yata'allamuna fiha ziyadatul imani wat taqwa ntí àwọn ọmọ wa ni pé bóòlù yóò ṣe lékún ní ìgbàgbọ́ bóòlù yóò ẹ̀rì fún gbàtọ́ lọ́wọ́ bá náà ń sọ pé tí achif fẹ́ kẹ́ achieve ní oṣù kan yìí tí mo fẹ́ rí kí ti yí padà yipada spiritually ní ẹ̀mí ẹ̀mí kó á hàn nínú ìṣẹ̀sìn rẹ kó hàn nínú ìmúra rẹ kó hàn nínú sọ̀rọ̀ rẹ kó hàn nínú wà rẹ so àwọn sẹ́lẹ̀f tí wọ́n máa ń ṣiṣẹ́ nípa àwọn aṣíwájú wa nídìí ẹ̀sìn àwọn gẹ́gẹ́ bíi opportunity táwọn fi lọ sí course láti lò lílékún níbẹ̀rù ọlọ́run ẹ̀rí pé ọlọ́run wá ní ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun kẹjọ níbẹ̀rù ọlọ́run ni mo fi ní kẹ gbààwẹ̀ kẹ bẹ̀rù mi kẹ lékún ní ẹlòmíì kì í kí déédéé ni ẹlòmíì kí kàndá kan sí gbogbo ẹ̀ pátápátá àgbákòlá ńlá ni kí mùsùlùmí má kírun àbí kí mùsùlùmí kọ́ mọ kí kàndá kan sí a kò sí oore níbẹ̀ o so àmọ́ irú rọmọbọ́ọ̀nù yìí ẹ̀rí oṣù kan kó ajé pé wọ́n ń kírun wákàtí márààrún déédéé láàrin oṣù kan yẹn ọ̀yẹ̀ kó mọ̀yàn la tí wàá fi mọ̀yàn la di gbogbo ìṣẹ̀mí ayé yẹn iná làwọn afáàfi rẹ̀ pé fúrúsọ̀ láńlá opportunity láńlá àǹfààní láńlá ọlọ́run bá fi ramadan ṣe fún wa láti fi súnmọ́ lọ́run bí nawafil al-layliya pẹ̀lú àwọn nafila tọ̀sán àti tòru wa qira'ati al-Qur'an yóò fi ka al-Qur'an wa sadaqat yóò fi ṣe sàárà lẹ́rìí bá àwọn àwọn aṣáájú wa bọ́n ṣe rí kìíní yìí sí ẹ̀sìn eré ìnẹ́pá àwọn àǹfà ńláńlá tí wọ́n ti lọ bẹ̀rẹ̀ látọ̀rí àwọn sàhábà tòun sí ní tí àwọn rí sí nìyẹn so náà ni tí a bá ń sọ pé àwọn sọ̀hábà nàbí sallallahu alaihi wasallam wọ́n kọ́ ẹ̀kọ́ láńlá nípa Ramadan so Ramadan ó jẹ́ àyè kan fún wọn wọ́n rí gẹ́gẹ́ bí àǹfààní tí wọ́n ti lọ ń kọ́ báwo ni ìyẹn ṣe máa yan náfìlì bẹ́ẹ̀ lọ́wọ́ kí mùsùlùmí náà rí mùsùlùmí tí kì í jí lóru tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kí wọ́n náà wò pé á ah, pẹ̀lú ògùn ọlọ́run ní oṣù kan tó ń bọ̀ wáyé oṣù ọ̀bọ̀bọ̀nà yìí ẹ̀rìn tí ẹ máa ń palẹ̀ mọ́ sí nìyẹn tí pẹ̀lú ògùn ọlọ́run ah nọ́fílà tó máa ń kí tarawih mi náà wábi tó ti máa kí wá wábi tó dáa tó ti ń fi Qur'an pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ń kí pẹ̀lú farabalẹ̀ oníkan wá má lọ mọ́sìn gbá mọ́sìn gbá tíjẹ́ mọ́sìn gbá ni pé kan kí mọ́gírìbù tán wù báyìí kan bẹ̀rẹ̀ ìṣáyì bìm lẹ́sẹ̀kẹsẹ̀ tó wọ́n kí ìṣáyì tán àwọn ti bẹ̀rẹ̀ tàràwé ìdákun tá lọ́rọ̀ èèyàn sẹ́ ọlọ́mọ jí kí ṣe tán ọmọ gbanú gbà àwọn èèyàn ìdákun tẹ́ bá rí wọn lẹ́yìn ìgbà tán bá kí ìṣáyì dandan wì tán àti ẹyẹ yá sámú wọn àmọ́ láti fi kọ́ra rẹ ní dáadáa láti fi súnmọ́ lọ́wọ́ ọba so àsìkò yìí bí anabi sallallahu alaihi wasallam ṣe máa ń sẹ́nu ramadan òun náà ni pé tí anabi bá aisha radiyallahu anha ummuna aisha radiyallahu anha ìyàwó anabi sallallahu alaihi wa sallam òun ní ń jẹ́ kó yé wa pé anabi sallallahu alaihi wa sallam ó ní tó bá ti dínú ó ní ma kana rasul sallallahu alaihi ala ihda ashara raka'a fi ramadan wala fi ghayrihi onye ní ànábì sallallahu alaihi wasallam ti rí yẹn nínú Ramadan àtìgbà tí kì í bá ṣe nínú Ramadan ànábì kò kí ń kí ju rákà nà so ibi rẹ̀ wáyà mi gbéra pé mẹ́tàlá wọn bá ṣàlàyé pé ìyẹn ni pé ọkọ kí náfìlà méjì so lẹ́yìn ìgbà ẹ̀sùn abẹ́rẹ́ mọ́kànlá yẹn wúmùnà Aisha radiyallahu anha oníkànnà yusalli arba'an náà níbi ọkọ̀ọ̀kọ̀ kí mẹ́rin kaná lẹ́yìn ìgbà tó bá kí mẹ́rin yẹn ó ní an husnihinna wa tulihin ó ní ah mọ́ béèrè bó ni ó ṣe gùn tó yẹn ni pé máa ń gùn gan-an yóò sì fún yẹn ni pé yóò kí tí ó rẹwà rí ṣubú wa ó bàbá oní alhamdulilayi alhamdulilayi dọ́ọ̀lì àmì fẹ́bí aláìlábí kan tó ká ti bá ní aláàkúwárú aláàkúwárú aláàkúwárú òun tàn ààrẹ jẹ nùfà òun tàn eré ara rẹ jẹ ní ìtọ́pọ̀ ẹ̀mọ̀ràn rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tó ní ka one to hundred kí tíṣà wọn ni ka one to hundred kọ wá ní one to three four seven hundred sí tíṣà wà máàkì rẹ̀ tí ò lè máàkì so àbẹ́ ní ka abc wọ́n ní abc ṣe wọ́n eight five seven ọkàn tó ra rẹ̀ jẹ́ ni so ó rí i pé irú yẹn ní ìsìn gbogbo tó yẹ kó kà ó bẹ́ẹ̀ náà ni alukur'an bẹ́ẹ̀ náà ni náfìlà tí yẹn bá ń kí ìdákun tó bá ní ṣe mọ̀ pé ò ṣe ewu ní kí wọ́n ṣiṣẹ́ kù sí kí wọ́n ṣàjàmbá kù kọ́lá tó wá ṣe kí mẹ́rin kéré ló bá kí farabalẹ̀ sí kí farabalẹ̀ kí oríwọ́ mẹ́dẹ́ ènìyàn ó lẹ́mìí ó lágbára ó wá oúnjẹ káàkiri oúnjẹ tó bá fẹ́ jẹ oúnjẹ tó dáa ìdákun kí ló tó nílé wábi tó ti ń kí náà fílà dáadáa tó ti ń kí tó ti ń farabalẹ̀ kí tó nílé wá kí ní Ramadan so gbúrú àwọn nǹkan yìí níta gbọ́dọ̀ kíyè sí lélẹ̀ yìí so anabi sallallahu alaihi wasallam fún múna Aisha ó lẹ́yìn ìgbà tó bá kí mẹ́rin àkọ́kọ́ tán ó ní summa yusalli arba'in anabi ó tún kí mẹ́rin míì òní la tas'al an husni inna wa tulihin anábi ó yóò wá fi ṣe wítìrán yóò fi ṣe wítìrì báyìí níbi ṣe máa ń kí irun ni wọ́n ṣàlàyé fún wa o bí àwọn tó wá ń jẹ́ àwọn sálàfù wọn ni báwọn náà ṣe ń kí nìyẹn bí àwọn sàhábà bí wọ́n ṣe ń kí nìyẹn ẹ̀rí bí Umaru ṣe pàṣẹ nìyẹn pé ó yẹ máa kí ànábì kí ní jàmá lẹ́ẹ̀mejì ìgbà tó yẹ ànábì ò jáde mọ́ ni Umaru wá rìpítẹ̀ pé ẹ̀hẹ́n pé ọyá kíní yìí yá ìjẹ́ katún katún katún katún katún katún ká sọ di tuntun padà so lẹ́yìn ìgbà tánà ìsọ̀ ọ̀lọ́ sọ́lá ti ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so wọ́n ń kí ní jama wọ́n dẹ̀ ń kí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ òfin òbẹ́ yìí bọ́n káàd oníkọ́ máa léde ọ̀run bẹ́ẹ̀ náà ni ìyín ló fún wa ní àǹfààní pé ìyàtọ̀ tó ń bẹ láàrin Ramadan òun náà ni pé nínú kìyàmù lẹ́yìn yẹn ni kí náfìlà tá a máa ń kí lóru a máa ń kí ń jàmá lápapọ̀ ni gba yẹn nìkan láǹfààní láti kí ní jàmá lápapọ̀ ní náfìlà òru so tí ó sì jẹ́ nínú mọ́ṣáláṣí tẹ́lẹ̀ yìí náà ni àwọn nǹkan tí a gbọ́dọ̀ kíyèsí nínú ìṣẹ̀sìn wa ọ̀nà táfi súnmọ́ Ọlọ́run Ọba tó bákan náà àwọn tó ń jáwọn aṣíwájú wa nínú ẹ̀sìn wọ́n rí ìkọ́ṣe dáadáa nípa ọrẹ títa lára Nábì sallallahu alaihi wasallam àdéṣe wà wọ́n ní pé anabi sallallahu alayhi wa sallam ajwadu an-nas anabi máa ń tọrẹ gan tó bá tó wà dénú ramadan ah yẹni ìmọ̀ ṣàánú anabi tí mo wá lágbára jù tí mo pọ̀ jù tí mo náwó gan ni mo náwó gan mo ṣàánú àwọn èèyàn gan sórí eléyìí náà ni àwọn tí wọ́n já wọn já wọn àwọn aṣáájú wa nídìí ẹ̀sìn àwọn náà wàá mú ṣèṣin wọn tọ́lọ́run bá kẹ́ tọ́lọ́run fún lẹ́yìn àrísìkí ara àkẹ́ ọlọ́run náà ni àánú ọlọ́run ni ọlọ́run fún lówó ká àsìkò tí yẹn máa ń rí orí ọlọ́run ọba púpọ̀ jù ni alimami zahabi bàtà ń ṣàlàyé ahmed bin suleiman ah wọ́n ní kánà rà dúnìyà mọ̀tàṣà tọ́lọ́run kó ayé tì ayé yẹn fẹ́ lọ́dọ̀ rẹ̀ gan ẹ̀rọ báwọn yẹn ni pé ó ní owó gan ó ní ọlá tó bá wà dínú wà kánà yuftiru fi ramadan khamsumiya àwọn khamsa ní àyínsánì àwọn èèyàn èèyàn 500 náà ni ma wá ń ṣinú ma wá ń sin lọ́dọ̀ rẹ̀ lójoojúmọ́ èèyàn 500 ìyẹn ò ní kọ́kọ́ tó bá tó wá di pé wọ́n bá wá parí Ramadan nínú ọdún yóò wá tó fún wọn ní mé àti dirham yóò fẹ́ nìkọ̀ọ̀kan ní 100 dirham ẹnìkọ̀ọ̀kan 100 dirham ẹ lọ lè béèrè tí dirham kan jẹ́ lónìí títí fún ẹnì kọ̀ọ̀kan ìsìlá ìbẹ́ni pínpín onípe yẹn fún yẹn ní hundred hundred hundred thousand ló tún máa pín fáwọn èèyàn so yóò wà tó fáwọn èèyàn five hundred so ẹ wò àwọn yẹn kí náà lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam torí bá anabi náà ṣe máa ń ná Ramadan kọ́lá àgbà tán àwọn sọ̀rọ̀ bá ń rìn anabi wọn ní ìmọ̀ ju atẹ́gùn lọ so yẹn ni pé àwọn ọ̀nà tí a lè fi súnmọ́ lọ́wọ́ ọba tí a fi súnmọ́ lọ nínú rọ̀mọ̀bọ́ọ̀nù yìí òun náà ni ká máa sànú àwọn èèyàn gan-an yóò kó wa mọ́ wa la láti gbà yẹn tó bá ti wá dẹ́yìn rọ̀mọ̀bọ́ọ̀nù tí o tún máa bá lọ bẹ́ẹ̀ ẹlòmíín láhùn tí ẹ tíráì láti ni mọ̀ ní kójú gbàtí mìíràn bá ní púpọ̀ ẹnu wọn tó ra ó fẹ́ sínú wọ́n wá fún ẹ̀lẹ̀ làbídùn kan ni wọ́n ní wọ́n gé làbídùn yẹn fún yàn so ànábi ní orí láńlá náà yẹn ṣe so bí ènìyàn náà ń fún ènìyàn ní láàdá tí ènìyàn gbà ládà ènìyàn ò tún ní dínkù kankan bẹ́ẹ̀ so ẹ jẹ́ ká lo rọ̀mùdọ́ọ̀nù fún àánú ọlọ́wọ́ ọba kó máa máa jẹ́ àánú lọ láéláé so bákan náà ara ọ̀nà tí àwọn tó ń jẹ́ àwọn aṣáájú wa nínú Islam tí wọ́n tún máa fi ń ṣe dáadáa nínú rọ̀mùdọ́ọ̀nù tí fi ń súnmọ́ ọlọ́wọ́ ọba náà ni pé wọ́n máa ń ka Qur'an tí wọ́n Qur'an wọ́n rí Ramadan si oṣù al-Qur'an tí wọ́n máa ń ka Qur'an ọ̀gá wọ́n tún kọ́sì yẹn náà sallallahu alayhi wa sallam náà ni tó sallallahu alayhi wa sallam àmì ka Qur'an kọ́lá jìbìrì la mọ̀ wá bá nù Ramadan tánàbí ọ̀ka Qur'an fún alákẹ́ka Qur'an náà ni pé yudarisu wọ́n máa kà á ní kíkà ṣùgbọ́n kan náà wọ́n máa gbọ́ ìtumọ̀ rẹ̀ ara ẹ̀ ni kí wọ́n lọ sí tafsir Qur'an nínú Ramadan kò sí tó burú mẹ́ẹ̀ wà ní súnà nàbí sallallahu alaihi wasallam ẹni tí bá ń takò ẹni yẹn kò rí tíra ni ọmọ nǹkan tí ń sọ torí yudarisu al-Qur'an bó ti wà ní hadith nìyẹn sípà nàbí Jibril àmọ́ bá dárasa mudarasa yóò kà fún yóò tó dárasa rẹ̀ so tí anabi sallallahu alaihi wasallam dẹ̀lá wọn tó ń já wọn sálàfù náà àwọn náà wà máa ń ka al gan àwọn tó ń já àwọn aṣáájú wa nídìí يرو سفيان الصوري عليه رحمة الله إذا دخل رمضان في رمضان واتي ولي ترك جميع الأعمال بوبو شيرني سفيان الصوري يقاتي ونيش يقبع وسي يقبع وشتي مسير تلي سيدنا وأقبل على القرآن القرآن اللي كان يوم واقع يوم مبسو القرآن بين إمام بخاري عليه رحمة الله kódà wọ́n sọ pé àwọn a máa parí odidi Kùránù kan lọ́sàn lọ́sàn lọ́sàn Ramadan sókè òfin bá wọn ilé yìí bí wọ́n ṣe ń wá oore tó orí ń bẹ níbi Kùránù sànẹ́bìnrin tó bá ka arafi kan mi sọ pé alif lam mim eh, alif mẹ́wàá ni lam mẹ́wàá ni mim mẹ́wàá ni sókè wo ẹ̀ńtọ́ ka odidi al-Kùránù so eléyìí ni ọ̀nà táwọn fi ń ṣe dáadáa gbogbo wọn tó ti lọ lè ń wá lúdó tó pé ọmọ ta lúdó nínú Quran ọmọ ta draft ọmọ watch káàdì ọmọ ta sinọ gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan tẹ́tẹ́ àbí nǹkan tó ń jẹ́ kéèyàn lè ṣe so jìnnà sí fi àsìkò yìí tí fi sí àìdá ọba ọ̀fẹ́ yìí àbí nǹkan tó ní ẹ̀rí afẹ́rọra wa gbọ́ta ní òbí àwọn pálapàla kan máa ń bẹ táwọn èèyàn máa ń dánwò tí rọ̀ǹdọ́nù bá ń bọ̀ ẹ̀rí ara àwọn ọmọ ọlọ́sàn nìsín ara àwọn ọmọ oníkìníkà ara àwọn ọmọ onífúrá ara àwọn ọmọ oní so ó sì jẹ́ pé àwọn ọmọ obìnrin wọn á jáde bọ́ta ẹ́ wọn á jáde bọ́ta ní ọ̀sán rọ̀ǹdọ́nù gangan wọn lọ lè wẹ̀ ti ń bọ̀ wọn lọ lè tọ́jú ìlú lẹ fẹ́ rí tó ipò oṣù kan ilé wa fi sọ pé àmọ́ fi hàn ilé mọ̀ káàkiri kò sí tó burú bẹ́ẹ̀ tó bá ń ta gbèsè tó sí ara rẹ ara rẹ ó jẹ́ ọmọ obìnrin lẹ́wà kó jáde ní wa kiri kí ẹ wá rí ìbàjẹ́ tí eléyìí ò rújú fẹ́ tó bá ti ọmọ náà lù ti gbọ́n tí ń sọ yìí yé ọ̀gẹ̀dẹ̀ ọ̀nà àbí ọ̀bá ti ọ̀gẹ̀dẹ̀ bí ọ̀bá rí wọ̀ yìí <laughs> inú àwẹ̀ tó bẹ̀rẹ̀ ló gba àwọn oníwàásí oníwàásí tó ẹ bẹ̀rù ọlọ́run ọba sẹlòmí yóò ti palẹ̀ mọ́ gbogbo mọ̀dàrú wàásí rẹ̀ láàrin oṣù náà oṣù kan yìí náà ni yóò wà mọ́ wa fìtínà ni ọmọ wa fi wàásí dálẹ̀ Ramadan bẹ̀rù ọlọ́run èyí bú ní tẹlòmí nínú Ramadan bẹ̀rù ọlọ́run ni kò ṣe wàásí dẹ̀dẹ̀kọ́ so tí so gbogbo eléyìí ẹ̀sí ká kíyèsí àwọn oníwà sí tó yẹ pé náà wà sí òru wọ́n mọ̀ kiri kí wọ́n lè ṣèrànù níbi wà sí gbogbo àwọn wà sí ìbẹ̀ igbó wọ́n mọ̀ lọ mú bẹ̀ lákòókò ẹ̀yìn oníwà sí ẹni táìm ẹ̀sí wà sí lójúmọ́ máa tí ó ṣàǹfààní fáwọn èèyàn sùkọ́lọ̀ kọ́ ṣe àlékún àgbóyé ẹ̀sìn rẹ̀ fún wa kó ṣe ìmúdó tuntun fún ẹnì kọ̀ọ̀kan wa so afẹ́ sọ fún àwọn tí a ń gbọ́ ètò àdínú yóò sọ̀rọ̀ níbi ìnìlá pẹ̀lú ògùn ọlọ́wọ́ ọba ọlọ́kọ̀ bá san àwọn ẹrú ọlọ́wọ́ ọba kan ní ẹ̀san tí pe pé wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí pé àsìkò tá à ń gbogbo trọ́ àwùtún Ramadan látàgò márùn lágò márùn a máa ṣe ètò àdínú yóò sọ̀rọ̀ ara wa ní àsìkò yìí nínú Ramadan náà Eh, iṣẹ́ rẹ̀ yìí náà ó wà wá náà ṣe so ìyẹn lè pe nọ́mbà mi so màá fún nọ́mbà mákẹ́tà Royal FM láti sanwó síbẹ̀ so kọ́nà kí ó sànú kí ó ṣe àlékún dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa so fún àti abáfẹ́ pè mí sí orí nọ́mbà mi zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine so àní lè gbé kọ́ọ̀lù ní èmi kí a má bínú tó pẹ̀lú ògùn ọlọ́run ọba ó ṣe ti mo tó súnmọ́ jù náà ni pé ní ọjọ́ mẹ́jọ inú rọmọbọ́ọ̀lù ni a ti wà kọlọ́wọ́ ṣàṣẹ ní ọ̀rọ̀ fún wa so Abdul Fattah Salumi òní ń dágbére fún wa pé subhanaka Allahumma hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.